nírànlọ́wọ́ torí pé àwọn ọmọ tí wọ́n ń ṣètò nǹkan yìí báyìí wọ́n ní owó táwọn nílẹ̀ tó ṣe pé ẹ̀yin náà lè dà wọ́n láwọn owó yìí ti sẹ́rì kódà kí bánà tí wọ́n ṣe wáyìí two thousand something lówó sẹ́kù lọ́wọ́ wọn so wọ́n sì ṣe bánà yìí wá six thousand náírà ó tún lé so ẹnìkan ni ó sáré yá. Eh, wa ní owó tí ó lé yẹn a sì máa pé tí àwọn ọba ṣiṣẹ́ fẹ̀sìn wa a lè lọ bẹ́ni tí èsè mùsùlùmí kọ́ bá wa ṣiṣẹ́ fún so tọrọ kọ́bọ̀ yun àlùjáná náà là ń wá tọrọ kọ́bọ̀ tí ọba fi dá sí tọ́lọ́ yẹn òun náà nìkan tí màá sábà sẹ́kùn yẹn ọmọ èyí tí ó gbé yẹn wà àlùjáná bẹ̀ yàtọ̀ sílẹ̀ yẹn a ti ra àwọn ẹ́ńjìn alhamdulillah ẹ́ńjìn náà tún fẹ́ maintenance nítorí pé tí nǹkan kan bá ṣe ẹ́ńjìn náà wọ́n tún ṣe so gbogbo eléyìí náà owó náà ni so tí wọ́n máa ń sọ pé sí ọlọ́run kò sí pé àlìjáná lọ ń wá wọ́n wá fi fifty naira lẹ̀ pé sí ọlọ́run túmọ̀ rẹ̀ ní kọ́ lọ́ọ́ òṣìṣẹ́ rẹ̀ rárá o ìwọ ń fẹ́ kí sí ọlọ́run ó ṣe nítorí mọ̀ pé ọba yọ́nú sí tó sì dá iná ní kò sì sílẹ̀ lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun na'am ẹ̀ka wọn béèrè. क्या क्या क्या क्या यानी क्या क्या سارة الجنة لا مجا بير ولو بسرعة بسرعة بسرعة Thank you. àwọn èèyàn náà. ẹni tí a tẹ̀ ní ọ̀dà tí wọ́n náà lọ yá wọ́n lọ yá ìyá onígbẹ́ fáwọn tí wọ́n bẹ̀ ọ́ lẹ́wọ̀ rẹ̀. wọ́n ní kí ni àfojúsùn ọmọ ilé ẹ̀sìn pé ọ̀ọ́ létí. wọ́n ní ẹ̀wọ̀ ìyàwó ní ìgbẹ́ fún ẹni tí wọ́n lè lọ sọ̀rọ̀ lọ sí alhamdulilayi ìbéèrè tí oníbéèrè lórí gbèsè tá a bá wà aljanna tán ṣé ọmọ aljanna ni wọn máa pọ ọmọ aljanna ni àbáwọn ẹrú Ọlọ́run méjèèjì náà ni ẹrú Ọlọ́run ni wọn láéláé ọmọ aljanna náà sì ni wọn torí pé kìí ṣe pé nítorí pé tó aljanna lọ́wọ́ á di pé wọ́n lọ dára rẹ̀ ìwọ́n lọ náà lọ dà so lẹ́yìn náà ìwọ́ tó lọ́n ti dá tó gbélé ayé ìwọ náà lọ dá padà lọ́la kìyàmù so ẹrù ọlọ́run náà ni wá láéláé tọba sì wà àlùjáná ọmọ àlùjáná náà ni ọ. tani ìjọ tí ó tún pọ̀ wọlé tàbí sallallahu alaihi wasallam ní púpọ̀ ìjọ anabi musa alayhi salam kébù sí wá nínú hadithi ẹ eh, ohun tí ọlọ́run fi hàn anabi sallallahu alaihi wasallam fún anabi kan wà kò ń rán anabi kan pẹ̀lú èèyàn kan anabi kan pẹ̀lú èèyàn mẹ́ta sí mẹ́wàá anabi kan pẹ̀lú ọkùnrin kan àbí méjì òun sì wá rí anabi kan pẹ̀lú àwọn èèyàn já ní tirẹ́rẹ́ òun á rò pé ìjọ òun ni wọ́n á sọ fún pànàbí Musa ni aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ ẹ̀yìn rẹ̀ lòun á tún á rí àwọn èèyàn kan tán lọ bí bá wọn á ní ìjọ tèmi nù pànàbí Musa aleyhi òun ni aktharu nasi atibaa baada nabi muhammadin sallallahu alayhi wa sallam ńlá ọmọ lẹ́yìn rẹ̀ pọ̀ jù lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam wọn náà kan náà ní wọn náà wọn ní wà lìjánà bẹ́ẹ̀ ni kó tó di pọlọ ń padà kó wọn síbi tí kó wọn sí ni àmọ́ wọn máa bẹ bẹ́ẹ̀ gbére kése kó sí tọjọ bẹ́ẹ̀ jọ gbẹndà lókè tó kó wọn síbi tí kó wọn sí ìmọ̀lẹ́yìn tó bá kó wọn síbi tí ó kó wọn sí tán kò sínú pé wọn ò sí lálùjá náà ò sínú torí kò sí lè kẹta lálùkìyàmù kò sínú pé kò ní wà lùjá náà ó kì í máa sì máa jókòó lóde rárá o kò sóde inú kọ́ wà lùjá náà àbí wọ nánà ni. wọ́n ní sọ̀rọ̀ ẹ̀yàn ni gómìnà ó bójú bẹ́ẹ̀ ni ọ̀ràn ẹ̀yàn ni ni kò bójú torí pé kò yí àwọn akínlẹ̀ gbà lérò pẹ̀lú pọ̀ràn ẹ̀yàn ni àbí ahkamu shar'iyya àwọn òfin ṣẹ̀ríà kò sì sí kan tí islam ní ká tẹ̀ lójúmọ́lẹ̀ bóyá ẹ̀yin kan á ń béèrè bẹ́ẹ̀ pé sọ̀rọ̀ ẹni àbí súnà sódà àti ẹ̀fẹ́ pátì ẹ̀fẹ́ sí pé náà ti sọ pé súnà ni ah, that is all ìyẹn ni pé bẹ́ẹ̀ ṣe ń pa gbogbo tí èso ọ̀ràn yẹn ti kẹlẹ́ bá alìjẹ́nà wọ̀ rọrùn ọ̀rọ̀ alìjẹ́nà náà là á sì ń sọ tontorí ẹ̀ kákùkù bá tilẹ̀kùn rẹ̀ ọ̀ràn yẹn ni kíkàlùkù òsì ni ẹ sẹ́ńtì ọba ṣe sẹ́lọ̀ ọ̀ sẹ́lọ̀ ọjọ́ bó ṣe jẹ́ Sheikh Al-Albani rahmatulahi alayhi ẹ̀rí pé ńgbà táwọn náà kọ sínú tírà wọn àwọn ní kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn ò lè gbà kíyàwó àwọn àbá àwọn obìnrin tó ti dàgbọ́ jáde ńlẹ́ láì bójú àwọn ò lè kí ni túbọ̀ ń lè gbà sì sọ̀rọ̀ yẹn sọ́jọ́ra wọn kọjọ́ra wọn ọjọ́ bó ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní sáàgùn mọ́tò náà àlùjáná ha dáadáa dáadáa mọ́tò tilẹ̀ ayé wàhálà lásán ni wàhálà lásán tí ọba ṣe kó ń bẹ̀ kọ́ lọ yóò sì tún máa ṣe é sí ilé mẹ́kọ̀ọ́ gbogbo gbà ẹ̀yin náà sì ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ń bi wàhálà ní láyé ń bi gbajúmọ̀ ẹni bá ń wá wàhálà tí ò rí ẹ̀sọ̀ fún kóró kù má tó makaniki ni ògbó owó ẹ̀jẹ̀ makaniki ni ògbó owó ẹ̀jẹ̀ wàhálà lè ayé nu àmàlà kìyàmà allah kọ́dà ntí ojúmọ́tò lọ́tà àti ẹ̀mú kọ́ tó gbọ́ òun lọ́lọ́ ó tó máa ṣàlàyé fáwọn ọmọ àlùjáná ńbẹ̀ńbẹ̀ kọ́lọ́ má ṣe lè wọ̀ wá. eléyìí ti dáhùn ìbéèrè púpọ̀ mi ṣé bàálù ńbẹ̀ńbẹ̀ sọ́kọ̀jú omi ńbẹ̀ńbẹ̀ ṣé ẹ̀ máa pé láyé ń bí gan-an hmm. ibi tí yẹn bá rí ìrànmọ́ lórí ìrànmọ́ o ṣé ẹ̀ pé gbogbo mọ́tò tí wá ń bí kọ́lọ́ ń ṣàánú wa náà ni gba mọ́tò tí kọ́lé tó dáa ju táǹpé mọ́tò ń bí ọ́ mọ́tò nẹgbà ọ́ ṣe kíníkan ìrọ̀ lásán o tí rìn jáde láyé kó ríran o kó rí àwọn mọ́tò gan pé ẹ́ ó lọ padà sọ gbogbo mọ́tò ayé òun gbogbo tuntun sí wa tó náà irọ́ lásán lẹ́gbẹ̀ẹ́ tí wà lálùjánnà ṣe abẹ́ ìgbọ́n tó lọ sọ ni ntójú òrírí ntétí ọ̀gbọ́rí ntọ́kànkan ò tí ẹ̀rù ń parẹ̀ rí ní dáadáa ìbẹ̀ lálùjánnà ọlọ́mọ sì lè wọ̀ wá. ní àgbò tí wọ́n tẹ̀ sọ̀wọ́lé ya bẹẹ. àmọ́ tó bá ń bá ní omi tí agbára yín ka òun lọ ẹ̀kẹ́ lò èyí tí lọ ẹ̀kẹ́ nítorí pé ọ̀dà tí wọ́n tẹ̀ náà ni ṣùgbọ́n lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá ń pè lọ́ọ́ bá ní kì í tó lè mú ọmọ lè fi irú rẹ̀ ṣe ọjà bó ṣe jẹ́ wọ́n tí ó bàlágà títí níbo lòun lọ o alijanna ni tó bá ti jẹ́ pé mùsùlùmí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí alijanna ni lọ tààrà torí rẹ̀ àwọn ọmọdé wa kéékèèké tí wọ́n kú wọ́n kú oríire àwa náà kú oríire tẹ́kọ̀ ma alìjẹ́nà ti jáde lára wa láì tí kú wa ti mà kọ́ ma jáde lára wa alhamdulilah tọ́ọ̀bù afẹ́yàwó wo lè mele yìí nàìjíríà fẹ́yàwó tó bí máa kan ọmọ tí wọ́n kú Eh, ẹjọ́ sà wọ́n sàṣìmẹ́sì ọmọ yẹn wá kú ṣé àlìjáná lọ́mọ yẹn máa lọ àlìjáná báwo àlìjáná kí ló ń béèrè fún inṣàlá àrùn kan àlìjáná fóun àmọ́ wọ ọ̀daràn ni wọ́ ọ̀daràn bàbá zina àníkọ̀ fẹ́yàwó tọ́mọ bá ṣaláìsì allah kótó balaga àlìjáná ṣe ilé ìjẹba so orí nǹkan bẹ́ẹ̀ ń nígbà tí wọ́n lọ sẹ́ni tí èsè mùsùlùmí ìwọ obìnrin babaláwo mẹ́ ò kése ìyá o ìyá jẹ́ mùsùlùmá bàbá jẹ́ káfìrí ọmọ wa kún kékeré iná nìyẹn iná nìyẹn àsìkò wa bẹ́ẹ̀ abùnà olùkùfàr àwọn ọmọ kẹsẹ̀rí táwọn kún kékèké níbo làwọn ń lọ ọjọ́ gbẹ̀ndà kìámà ìdánwò ètò sàṣeyege àlìjánà ètò bá iná. wọ́n ní báwo ni ìdájọ́ sọ́láàt táwọn ṣe lẹ́yìn ẹni tí páàgùn ti ń yọlẹ̀ ti ń dà láàmú èrò pé páàgùn ní ń dà láàmú páàgùn gan ló náà tó kí ni ìdájọ́ sọ́láàt tẹ̀sí lẹ́yìn páàgùn kì í nítorí pé òun òpìdán nìyẹn wọ́n yẹ sílẹ̀ máa ṣe sọ́láàt lẹ́yìn òpìdán ẹni tí ọgbọ́ lọ́n gbọ́ tí ọgbà anábì gbọ́ sallallahu alaihi wasallam ilé ìjẹ́rù ṣe jẹ́ mbẹ́. wọ́n ní sáà lè bá ẹlẹ́sìn nasara lọ sí ṣọ́ọ̀ṣì. rárá o ẹ gbọ́dọ̀ bá wọn lọ under any circumstances ẹ gbọ́dọ̀ bá lọ. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غير لا بآيات بقبات جو أو المنقبة تفسير وأني اللي نسببي tí wọn fi sílé wọ fún mùsùlùmí láti bá kèfèrí wọ church láti bá kèfèrí wọ synagogue láti bá kèfèrí wọ ilédì láti bá kẹsìrì wọlé òòsà ẹ gbọ́dọ̀ jókòó pẹ̀lú wọn gbà tí wọn ṣe bọ sọlọ wọn yéé sì kọ wọn yéé sì kọrin tọhídì nínú ṣọ́ọ̀ṣì gbogbo orin chọọchì ẹ bọ ni ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ni fún ẹ̀mí mímá sógo ni fún ọlọ́ọ̀nù àbẹ́bọ shirk sọ nítorí ọ̀gbọ́dọ̀ bá wọn wọ̀ kò sí nǹkan kan tó sọnù tó ẹ pátẹ́kùn gbé wọnú chọọchì tó lọ́mù kò sí ilé ìjẹun sì jẹ wọn ní sáà tún máa wá ìmọ̀lá àlùjánnà náà ni a máa lọ sí halqa <laughs> ṣebí torí ká lè wà àlùjánnà náà là á ṣe lọ sọdá wa ti wà àlùjánnà ó ti parí àmọ́ gbogbo tí ẹ̀ máa fẹ́ lálùjánnà náà ni ó rí gbogbo tí ẹ̀ máa fẹ́ ni ó rí wọ́n lọ mo fẹ́ rí ìdánilẹ́kọ̀ọ́ kí n sì jókòó ń bẹ̀ wàhálà ọba ara rẹ̀ ń bẹ̀ so eléyìí àmọ́ pé wàhálà wàhálà ti pin lẹ́yìn ilé ayé bì lórí ìdí eléyìí ọ̀kan náà olùmọ̀wá ní Sudan wọ́n ní táwọn bá kú táwọn ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà pé táwọn bá kú náà ní kọ́lọ́n dá láìbírì àwọn padà fáwọn lálùjẹ́ náà nítorí pé tíra lọ́ jù lọ́dọ̀ olùmọ̀ọ́ sọ̀kan nínú àwọn olùmọ̀ ẹgbẹ́ wọn náà wá ní à inṣàlá ẹ̀ tún ríje tó tún dáa jùlọ lálùjáná bẹ́ẹ̀ ni torí pé ntójú òrìrí ń bẹ lálùjáná ntétí ọ̀gbọ̀rí ń bẹ lálùjáná ntótí ẹ̀rú wúyẹ́rí lọ́kẹ́yìn ń bẹ lálùjáná èwo ni wọn náà ń fẹ́ ẹnìkan fẹ́ràn kúlíkúlí púpọ̀ ó ní wọ́n lọ kúlíkúlí kọ́ mọ́ wọn pẹ̀lú gọ́ọ́ lórí ètò dáa jùlọ kúlíkúlí lálùjáná subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك كان يقول صلاة